يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان الحمد لله الحمد لله المنعم علينا بالإسلام والصلاة والسلام على نبي السلام وعلى آله وصحابه الذين وعدهم الله بدار السلام إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run ọba wa ọba ọlọ́rẹ̀ ọba tó ta wá lọ́rẹ̀ Islam ọba náà lọ́ba tí adúgbẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ọba tó pé ẹni tí máa ń fún àlàáfíà ká ni gbogbo tánàbí bá sọ àlàáfíà lọ́wọ́ ń bẹ̀ gbogbo òfin tánàbí bá fi lélẹ̀ torí àlàáfíà ni ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọta sẹ̀lẹ́kùn àlàáfíà ọkàn àti àlàáfíà ara wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́ bá nẹ́bí náà àtàwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rere àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì sàṣẹ́là nínú àwọn sàhábà àwọn tọ́lọ́wọ́n bá ti sàdéhùn fún pé ilé àlàáfíà àlìjánà nílé wọn kọ́lọ́mọ́sàfà wà náà lépa bá wọn èyí tó dáa nínú ọ̀rọ̀ tó máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá Allah sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà tààrà tó yẹn máa ń tọ̀ abẹ́lẹ́ òun nínú àánú rẹ̀ ọlọ́mọdé wa lẹ́yìn anabi Muhammad kọ́lọ́n kó wa múlẹ̀ nínú sunna náà dáadáa jù báyìí lọ kọ́lọ́n bá aláàkí kọ́ wá fún wa ní wa mo kí olórí wa àwọn bàbá wa nílùú yógùn yógùn yógùn táwọn mo kí àwọn bàbá wa mo kí àwọn ìmáàmù wa mo kí ẹ̀yin ìyá wa mo kí ẹ̀yin sisters wa àtẹ̀yin humus àti gbogbo àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mo wá kí àwọn asábòlù fadila àwọn àlùfáà tí wọ́n ń bẹ kalẹ̀ pẹ̀lú mi tájọ kọ́wọ́ rìn wá sí ìlú yógùn táwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọ̀rọ̀ tí a fẹ́ sọ ọlọ́jọ́ sàǹfààní fáwọn àtàn fẹ́ sọ ọlọ́jọ́ sàǹfààní fáwọn àtàn fẹ́ gbọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọba alágbára ìlú náà kọ́lọ́mọdé tú ìlú náà kọ́lọ́mọdé ó bàjẹ́ àti gbogbo agbègbè rẹ̀ sákété lápapọ̀ ọlọ́run ọba aláàkọ́mọ́sá wọlé àánú ẹ̀ ọlọ́run òun náà ni alìsílámù dínú làákì ìsìláàmù òun náà ni ẹ̀sìn òdodo àbíká ní limaza alìsílámù dínú làákì kí ni báwo ni ìsìláàmù sì jẹ́ ẹ̀sìn òdodo ìsìláàmù ẹ̀sìn òdodo alìsílámù dínú làákì dínú làákì mínà làákì. ẹ̀sìn òdodo tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ọba òdodo ọba olódodo islam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ó jẹ́ ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn tó wà nù ayé òun nìkan náà wá ní ẹ̀sìn tí ọlọ́run ọba àlá yóò tẹ́wọ́ gbà òun ní ẹ̀sìn tí ọlọ́run ọba àlá fọwọ́ sí ẹ̀sìn islam <clears throat> now. ẹ̀sìn Islam ẹ ó kan nínú àwọn ẹ̀sìn tó wà láyé Islam Islam Islam Islam yìí òun náà lẹ̀sìn ọlọ́run ọba ọba adẹ́dàá Allah a'udhu billahi minash rajim ọlọ́run bá ní dina inda al-Islam ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run náà ní Islam. ìgbà tó ti jẹ́ ẹ̀sìn tọ́lọ́run ọba ìgbà tí Islam ti jẹ́ ẹ̀sìn tọ́lọ́run nígbà gbọ́ yìí ni pé gbogbo ẹ̀sìn tó kù kò kí ń Allah gbogbo ẹ̀sìn tó kù láyé lẹ́yìn Islam ẹ̀sìn ta nìyẹn ta ló nìyẹn ta ló dà yẹn lẹ̀ fẹ́nu yín gbà fẹ́ẹ́ lè sọ tí gbogbo ayé ọmọ gbọ́ ẹ́ èsù kí ni mo gbé jẹun ẹ̀sùn tẹ́wájú ní tí wọ́n ṣe ń bẹ̀yẹ ẹ̀sìn ni o àmọ́ kò kí sí fìlà èsù wọn bọ̀. kọ́lá ń gbà mí gan wọ́n máa bọ ànábì ọlọ́run bí àwọn tí wọ́n bọ ànábì Ìsá alayhi salatu wa salam ṣé èsù ànábì Ìsá náà àmọ́ èsù lọ́pọ̀ àwọn aláṣẹ kan máa bọ ànábì Mùsá èsù náà ni wọ́n ń sìn wọ́n ń tẹ̀lé àṣẹ èṣù ọlọ́mọba Allah subhanahu ala ta'ala pé alam ya bani adam ya bani adam ọlọ́mọba ní ṣe mọ́ ti ránṣẹ́ sí ẹ̀yọ́ mọ̀nàbí adam alla ta'budu shaytan ibi ká ẹ má ṣe èṣù innahu lakum mubin ọ̀tá yín lẹ́ ń ọta ọ̀tá yín lẹ́ lọ lè <laughs> wà ní ibùdúnì èmi ní kẹ́mẹ́sìn ada mustaqim eléyìí ni ojú ọ̀nà tọ́tọ́ ẹ ni ojú ọ̀nà tí ọ̀tọ́ mọ́ ayé yìí ló jẹ́ yé wa pé gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀sìn nú ayé wọ́n pín sí méjì ìsìláàmù dúró lọ́tọ̀ gbogbo àwọn ẹlẹ́sìn yòókù gbogbo wọn wà lójú kan sọ ní ilẹ̀ and islam and others islam ẹ̀sìn kan ẹ̀sìn méjì péré ló láyé islam ọyẹ gbogbo ẹ̀sìn tó kù kúfùrù ni ẹ̀sìn ẹyọ kan náà ni òun náà ni kúfùrù àmọ́ ọ wá pẹ̀ka àwọn kan sí Ṣàngó àwọn kan sí Ògún àwọn kan sí Ọya omi àwọn kan sí màálù àwọn kan sí òkè àwọn kan wọ́n sí iná àwọn kan sí oòrùn àwọn kan sí òṣùpá àwọn kan ṣe ìràwọ̀ àwọn kan ṣe òkúta erin gbogbo wọn náà bali ya abudu na jin àwọn mọ̀láíkà wọn ni wọ́n sọ jáde kí a máa yí pé àwáká ní kí wọ́n wá o èṣù ni wọ́n àlìjànú ni wọ́n ṣe kíni o ni wọ́n sin o ẹ̀yin bàbá wa yìí yá wa wọ́n máa wá bèè lọ́wọ́ mi pé ṣé ẹ̀sìn tiẹ̀ lòdodo ni àbẹ́sìn tiwa ìwọ́n tó jẹ́ mùsùlùmí wọ́n wá sọ fún wọn pé ẹ̀sìn tiẹ̀ ní ẹ̀sìn òdodo wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ọyá sáwò yáwò ọyá sàlàyé ẹ̀ àlàyé rẹ̀ lábáwá nírọ̀lẹ́ yìí àyèmọ̀ tó bá bí wọ́n pé ẹ̀sìn rẹ̀ tó ní káwá sí yẹn sàlàyé fún wa àlàyé tó ṣe fún wọn náà lábáwá rọ̀lẹ́ yìí kò ní dáa kéèyàn máa ṣe kankan mọ́ ẹjẹ́ akọ́kọ́ mọ̀ pé islam rí ẹjí ká mú dó ẹjí ká mú dání dáadáa ká sì máa bẹ lọ́wọ́ ọba lérí ẹ̀kọ́ lọ́wọ́ ọba aláàkí ọmọ gbà lọ́wọ́ wa padà ní mẹ́tò islam eh, mi ní àmì láìlú kúbọ̀rọ̀ òun jẹ́ ọ̀kan nínú àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba àánú ọlọ́run tó tóbi jù ní ọlọ́run ọba ní aliyahuma akimalitu lakum dinakum eh, ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní àti parí ẹ̀sìn fún yín wa atmamtu alaykum ni'mati a ti parí ìdẹ̀ra wa lé lérí ìtumọ̀ ni pé a ti ṣèdẹ̀ra tó ga fún yín kí ni ìdẹ̀ra náà wọ̀rọ̀ bí ìtù lakumul islam dínà a fún yín ní islam kẹ́ fi islam ṣẹ̀sìn tẹ́ máa ṣe ọlọ́mọ bá ní ìdẹ̀ra ni àánú ni àánú náà ọlọ́mọ kan kó lérí ẹnì kọ̀ọ̀kan wà wọ́n jà bá wọn ṣẹ̀sìn míì àwọn tí wọ́n ń ṣẹ̀sìn míì àmọ́ ń tọrọ àdúrà fáwọn síbi kọ́lọ́hún kọ́ darí wọn wá síbi ẹ̀sìn òdodo. al-islamu dinul haqq wọ́n ní islam wà yìí káró lè gbọ́ yé dáadáa kásìlọ lè mọ̀ yí pé ẹ̀sìn òdodo ni fi akidatihi tábà ní ká máa sọ ní a máa ń dì sọ́kàn tá a máa fi jẹ́ mùsùlùmí a rí pé a òdodo ni wa ibadatihi àwọn ìlànà ìjọsìn wa bá a ti ń sin lọ́wọ́ bá yẹn gan yóò mọ̀ pé ẹ̀sìn òdodo lélẹ̀ wa muamalatihi wa shari'atihi gbogbo àwọn bá a ti ń bára wa lò tẹ̀sìn pa wá láṣẹ ibi ọya báyìí ni kẹ́ ṣe ẹ má ṣe báyìí gbogbo ẹ̀ náà á rí i pé òdodo ni alìsílámù dínú lè fẹ́tara ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn tó bá àdámà tó da àdámà bá ṣe wáyé tó ọba mu tí nǹkan kan ọba ti rọ́lùyàn kò sí téèyàn ó rí nínú ìsìlámù téèyàn sọ pé kíní yóò da tó kò sí nínú àlùkùránì látòkè nílẹ̀ kò sí àyà kan kò sí àdéhùn kan tó sì báyìí tọ́wọ́ pé ah, á ọ̀dà tó kò sí kúlù ahak gbogbo tọ́wọ́ mẹ́ pátá òdodo ni gbogbo òfin ọlọ́wọ́ bá òdodo ni ẹ ṣe ọlọ́wọ́ bá òdodo ni ẹ má ṣe ọlọ́wọ́ bá òdodo ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa láyé fahamu láyé fahamu ahadun bàdàlá azọ̀wọ̀jẹ́lá bàdà tawfiqillah illa aslama kò sẹ́nìkan tí wọ́n ṣàlàyé ìsìláàmù fún tí ìkankan ọ̀bá ti ṣe ọpọlọ ẹ̀ tí o ti pé ẹnìkan ti sọ̀sọ́kùsọ fún abẹ́nìkan àbótiwà nínú àwọn àṣà kan àbótiwà nínú àwọn ìrònú kan ìròrí kan bọ́lọ̀ ṣe dáadáa lọ́wọ́lé ayé ẹwà ló lè ba wá sàlàyé ìsìláàmù fún wọn ní àfikọ́ gba ìsìláàmù náà nítorí ìjà ìròrí kan ti wà nílẹ̀ àwọn ìròrí yẹn òun ni ó ṣàkóbá fún un tí ò jẹ́ kó rí òdodo ìsìláàmù ẹni tí ẹ bá gbé tó bá ti ní ọlọ́run ní àṣẹ kan báyìí yóò ní ah yes bó ṣe ẹkọ rí nìyẹn àdébí ní àṣẹ kan báyìí yóò ní nam yes bó ṣe ẹkọ rí nìyẹn tó ní pé dínú lè fi tara ẹ̀sìn tó bá nature mu tó bá àdámọ́ mu ni àdámọ́ dáadáa òwò dínú akitọ́rù yìí ti ṣáàrà fẹ̀lẹ́ àlẹ́ òun náà lẹ̀sìn tí àwọn èèyàn wá ń gbàjù lágbàláyé lẹ́nu ẹ lè wá àwọn tó ń gba ìsìláàmù lamẹ́ríkà nísìn ẹ lè wádìí nínú ọdún ni ẹ rí i pé ẹ̀yẹ́ béèrè pé àwọn owó ni wọ́n ń bọ ni ni wọ́n gba ògùn lamẹ́ríkà lọ́dún ni ẹ̀rí pé wọ́n kéré ẹ lọ sí Spain France ẹ lè béèrè pé àwọn onágbà ìsìlámù lọ́dún ni ẹ wá béèrè pé àwọn wo ni wọ́n gba òkúta lọ́dọ̀ wọn bá ẹ lọ sí India lẹ́ni ẹ lọ lè béèrè yìí pé àwọn olọ́gbà ìsìlámù ní ọdún ni ẹ wá béèrè pé àwọn wo ni wọ́n gba màálù pé màálù lọ́lọ́run àwọn béèrè náà gba màálù lọ́lọ́run màálù mọ́lù tí ń yàgbẹ́ ẹ̀yin bàbá wa ìyá wa ẹmọdé kọ́fọ́ lọ́hún tọ́lọ́hún ṣe ní mùsùlùmí o àdúrà ló kù táwọn máa ṣe kọ́lọ́mọdé àkó mẹ́ ọlọ́mọba aláàdé wa sọ fún wa yí pé ayé fẹ́ ayé kọ̀ ìsìláàmù ó de gbogbo ayé ọlọ́mọba ní wàláwù lẹ́bi àrísàlà rasulahu bil huda ọlọ́mọba ní aláwù lọ́ba tí ó rán òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ọ̀nà ọ̀nà àmà wàdíní lẹ́hàkọ̀ ó sì gbé ẹ̀sìn òdodo lé lọ́wọ́ ó gbé lé ànábì lọ́wọ́ lèyí rírahù aládíní kúlíhì iléyà ọ̀lẹ́yàwó kí ẹ̀sìn yìí ẹ̀sìn Islam kó lè bá a borí gbogbo ẹ̀sìn tó kù torí ẹ̀rọ ọlọ́run fi rán ànábì wáyé ipe wà á mọ mùsùlámù lọ́nu wáyé náà ni ó borí gbogbo ẹ̀sìn wàlàwò tẹ́mọ́ láwọn ọ̀fẹ́ kí islam kó dé gbogbo ayé ọlọ́run bá ní islam ló máa borí ẹ̀sìn tí ó spread láyé lẹ́yìn táwọn èèyàn gbà ní gbogbo àgbáńlá ayé lẹ́yìn islam nìkan àwọn òyìnbó gan lọ́sọ́ ipe ẹ̀sìn tí àwọn èèyàn gbà púpọ̀ jù láyé ní islam suratu tawba ayah thirty three al-islamu nurullah wa isha'atuhu ala sa'il aqtar ọlọ́run bá aláà ó ní ìsìláàmù gan ìmọ́lẹ̀ ni òun lòun tan ìmọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ yẹn máa tàn sí gbogbo ayé ẹ wo bí táwọn àyè sí jama yóò gùn tọ́ o pé ní abẹ́ ìlú sakété ní orílẹ̀-èdè Benin Republic ẹ wo bí tí dáwà súnà dé ẹ wo ìsìláàmù ọwọ́ bí ọwọ́ bí bí sẹ́ lọ yín tó ń lọ lúmi tó wà lẹ́yìn bí yín tó ń lọ lúmi yín tó ń lọ lúmi yín tó ń lọ lúmi yóò padà dé ìlú tí wọn ní máàpù ìlú tí òsì ọlọ́run bá ní yuriduna li yutfihu nurallah ọlọ́run bá ní àwọn owó ni wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ tóun tàn ìmọ́lẹ̀ ọlọ́run bí àfùwá ìhìn pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu ọlọ́run láwo ni wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n fẹ́ fẹnu pa ìmọ́lẹ̀ bí àfùwá ìhìn ti òun ọ̀ràn ẹ̀sìn náà lọ́wọ́ mo tí mo lórí yìí ìmọ́lẹ̀ yẹn òun fúnra àwọn lòun tàn káàkiri ayé wọ̀lẹ́ ó kẹ́rẹ́ káfíru kọ́dà bá àwọn kèfèrí àwọn abọ́gi àwọn abọ̀pẹ̀ tí wọ́n bá kórìíra kí ìsìláàmù ọmọ tànká ìsìláàmù ọmọ tàn yóò wọlé yóò wọ̀lú yóò wagbolé yóò wọnúlé yóò wọnú yàrá gbogbo àwọn kèfèrí yẹn ọmọ rẹ̀ kan yọkàn jíjọ kan ya ní bàbá kí ní tá a gbé òjò ń pa tó ń pa tí kò lè wọlé fún rẹ̀ yìí ní òsèmáwò bàbá ò ní òsèmákẹ́ àyìn náà sọ fún ẹni kọ́ wọlé òjò nírọ̀ yìí bàbá wa ní ṣe ọ̀tọ́wà lè dá wọlé ni ẹ̀bùn ní sọ́mọ́ ìtàbá fẹ́ gbé wọlé bòrò láti bàbá ní àárán lọ́wọ́ ni ẹ̀ràn lọ́wọ́ bá yín lọ́wọ́ èmi ò ṣe mọ́ àwọn kẹ̀kẹ́ tẹ́ kó kalẹ̀ yìí àwọn kẹ̀kẹ́ àwọn irin tí òwúlò mi kẹ̀kẹ́ wọn tẹ́ kó kalẹ̀ tẹ́ wà ń ta epo sórí ẹ̀ yìí ṣé òun náà lọ dá wa bàbá ní òun kọ́ dá wa àwọn tó dá wa mẹ lókè o ẹ̀yẹ kẹ́lẹ́ lóta àwọn ẹsẹ̀ tó wà lókè táwọn ń ṣe lé àbúrò tó bá bàbá pé kí ní ẹ̀sìn táà ń ṣe èmi náà ti ń rò pé ìní ṣe mọ́ o àkílódé ẹ̀sìn táà bá lẹ̀ ní ẹ̀sìn abáláyé àbáláyé nìyẹn ẹ̀sìn ṣẹṣẹ nìyẹn ẹ̀sìn abáláyé nìyẹn iye kí ní táà gbé táà gbé ẹbẹ lọ́tún ẹbẹ lọ́sì ẹyọ ẹyọ ojú ẹyọ etí ẹyọ ẹsẹ̀ ẹ̀yin náà ni ẹ̀dá ọlọ́run ọba yín èmi ò ṣe máa wò àìmọye àwọn ènìyàn ti ń fẹsẹ̀ bọ́lẹ̀ wọ́n ń gba islam torí pé islam ó ti kílẹ̀ pé ẹ̀sìn kí ni jama ẹ̀sìn òdodo ni mọ́jọ́ dàrú mọ́ lọ́wọ́ ẹni dá ọ nílọ́yẹ kó sìn ẹni tó dá ọ nílọ́yẹ kó sìn ẹni tó dá ọ òun ló lẹ́tọ̀ọ́ sí kò sí ẹni tí ó ń fún ọ jẹ tó ń fún ọ òun ló lẹ́tọ̀ọ́ sí kò ẹni tí ó láǹfààní láti pa ọ òun ló yẹ kó sí. Islam alladhi wa dinul haqq wọ́n wá ń bèèrè lẹ́nu yìí pé Islam tẹ́ ní òun lẹ̀sìn òdodo yẹn ẹ ṣàlàyé fún wa báwo ló fi jẹ́ ẹ̀sìn òdodo wọ́n ní alìsìláàmù wọ́n ìsìsìláàmù lillahi bi tawhidi wal inqiyadu lahu bi ta'a wal bara'atu min ash-shirki wa alihi wọ́n ní tí wọ́n pè ní islam òun náà ni ká juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ọba dẹ́dà wípé ọba yìí nìkan lè ọba tí pẹ́yẹ ká máa sìn lóhun nìkan ṣoṣo káde máa tẹ̀ láṣẹ rẹ̀ káwá bọ́pá bọ́sẹ̀ kú níbi ìbọ̀rìṣà àtàwọn tí wọ́n ń bọ̀rìṣà ìdí pè ní islam òun náà ni kéèyàn bọ́pá bọ́sẹ̀ kúrò níbi òrìṣà àtàwọn tí wọ́n ń ṣe òòṣà ìtumọ̀ ẹni pé o ò ní bá wọn bọ́ tó bá ti jẹ́ mùsùlùmí ò ní bá wọn débẹ̀ òrìṣà náà ló fi sílẹ̀ tó fi jẹ́ muslim tó bá ti tó ń lọ bẹ̀ padà ó ti kúrò ní muslim ìgbàgbà fún ọlọ́run bọ́ bá dẹ́ẹ̀dá ọbẹ̀ yẹ ọ̀kan náà pè ní islam ẹ̀ṣẹ̀ òdodo òun náà lẹ̀sẹ̀ islam wọ̀yẹ̀dàbáyẹnu wọ́n ní yóò máa hàn sí wa nísìnyí pé ẹ̀sìn islam náà ni ẹ̀sìn òdodo látara àwọn nǹkan tá a fẹ́ máa kà yìí alákọ̀ọ́kọ́ kàmáàlù lè àkídà tí ó lòhìyà ayé kàmáàlù tawhid tí wọ́n bá ní káàdì kankan sọ́kàn ìgbàgbọ́ nípa ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká máa sìn tó sì jẹ́ ònìkan lọ́lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn wọ́n ní ta bá ní ká sọ̀rọ̀ nípa ìtawà mùsùlùmí tá a dì sọ́kàn tá fi jẹ́ mùsùlùmí tá à ń pè ní tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan ìmọ̀ ọlọ́run ọba ní ọ̀kan ìgbà Allah ní ọ̀kan al-ahadu samad al-khaliqu ar-rasiqu ọba tó dá wa lóhùn nìkan ọba tí ń fún wa jẹ tí ń fún wa mu lóhùn nìkan al-mudabbiru al-muhyi al-mumi ọba tí ń darí gbogbo nǹkan lóhùn nìkan òun ní ń darí sánmà òun ní ń darí ilẹ̀ òun ní ń darí gbogbo tí ń lọ lábẹ́ sánmà òun ní ń darí gbogbo tí ń lọ lábẹ́ ilẹ̀ òun ní ń darí gbogbo tí ń lọ láàrin sánmà àti ilẹ̀ òun ló gbogbo nǹkan òun ní gbogbo nǹkan òun ní gbogbo nǹkan wá oore lọ́dọ̀ rẹ̀ òun ní dáàbò gbogbo nǹkan ọba yìí nìkan náà kásìn ọlọ́run bá ọlọ́run ní yá ayọ̀ nọ́ọ̀sì ọlọ́run bá ní mo ọmọ èèyàn òun ẹ máa ń sin ọba tó dá yín àwọn tó ti yín náà làálàkùn tàtàkùn kẹ́lẹ́ bẹ̀rù ọlọ́run ẹ máa sin ọba tó dá yín ọba tó dá yín yìí òun náà ní kẹ́ máa sìn kí ló dé tí ọlọ́run bá fi ní ẹ̀yin èèyàn ẹ máa sin ọba tó dá yín ọlọ́run ní yàrá àlùmùsùlùmùn ọlọ́run ní yàrá ẹlẹ́dínlẹ̀ àmọ́nù ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ̀ ọlọ́run ní yàrá yóò nàásì gbogbo ẹ̀yin tẹ̀ bára yín léèyàn ọlọ́run fẹ́ ká ronú sí ee tó ń fẹ́ sọ ọlọ́ọ̀ni èèyàn ọmọ èèyàn èèyàn sáà ni wà bí ẹ ta ẹni bá ti ní oògùn lọ dáhùn ní nǹkan ṣe ẹni bá omi lọ a ní nǹkan yẹ làákàyẹ̀wò ẹni bá ti ní igi lọ a á pé ọdún wo lọ ọlọ́run bá nínú àwọn àmì tẹ́fì mọ̀ pọ́lọ́run bá wà òun ni ilẹ̀ tí máa ń sún yẹn tọ́ba sún yóò mọ́ tọ́ba mọ́ yóò wà ṣàmùsùn ọlọ́run bá ní àwọn wà ni òòrùn wọ̀lì kọ́mọ̀rù nínú àwọn àmì ìdẹ́mọ̀ bọ́lọ́run bá wà ni òṣùpá ọlọ́run ní látẹ̀sí jùlọ lè ẹ gbọ́dọ̀ kalẹ̀ fún ẹ gbọ́dọ̀ alẹ́bí kọlákọ̀ọ́húnná ọlọ́run ọba tó dá oòrùn tó dá òṣùpá ọlọ́run tó dá oòrùn tó dá òṣùpá òun ni kẹ́ máa fẹ́rí kalẹ̀ in kuntum iyyahu ta'budun tẹ́ bá mọ̀ pé ẹfẹ́ sẹ̀sì ẹfẹ́ sẹ̀sì ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. ilé tọ́lá ọba aládàkọ̀ oòrùn àti òṣùpá láàrin gbogbo tọ́dá torí àwọn náà wọ́n tóbi jù oòrùn ẹyọ ọkàn yẹn náà lọ́ọ́ kárí gbogbo ayé òṣùpá ẹyọ ọkàn yìí náà lọ́tàn sí gbogbo ayé òṣùpá ògbé méjì o òrùn òsì pé méjì ìtúbẹ̀ ni pé ìgbà tó lọ́wọ́ bá ti ní kẹ́ ẹ lẹ́tọ̀ọ́ láti sin tó tóbi jù ìtúbẹ̀ ni pé in tó kéré sí òrùn àtòṣùpá ẹ lè ṣe kíni ẹ gbọ́dọ̀ sí gbogbo táwọn èèyàn ń sìn lórí ilẹ̀ wọ́n kéré sóòrùn náà wọ́n kéré sóṣùpá náà nígbà lọ́ba ti ní in tó tóbi jù gan náà ẹ̀ dáhùn ẹ lè fẹ́rí kalẹ̀ fún ẹ lè sìn báwo lẹ́sẹ̀ á mọ̀ sí àwọn tó kéré tí ò tó nígbà dìmú níbí ni pé àwa ń ferí kalẹ̀ fún ọlọ́run tó dá gbogbo ayé àwọn tọ̀wọ́n ferí kalẹ̀ fún ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ẹ̀sìn wọlé ẹ̀sìn òdodo nínú méjèèjì Islam ìtàwọn òyìnbó gbọ́yé ni ní wọ́n fi kún sọ́ọ̀sì àwọn òyìnbó ti kún sọ́ọ̀sì fún ẹ bá dé àwọn sọ́ọ̀sì ní sọ́ọ̀sì gbogbo àwọn ilẹ̀ òyìnbó yẹ kò sí èrò bẹ́ẹ̀ mọ́ Jesus is human being wọ́n ní jésù ẹ̀dá ọlọ́run tí wọ́n dé tí ma wá máa sin tí wọ́n dá tẹ́mi ò sin ọba tó dá ìmí tó dá jésù. kul ara'aytum ma tad'una min dunillah ọlọ́run ọba ní gbogbo àwọn tẹ́ ń gbé yẹn gbogbo àwọn sànpọ̀nà ògún àti gbogbo àwọn òòṣà tẹ́ ẹ̀ máa ń pè tẹ́ bá ní sọ̀rọ̀ yẹn kí èsì Allah àrùn ní máa ká kọlà kú ọlọ́run wá ní àrùn ní mẹ́ta kọlàkú ọlọ́run ní gbogbo ẹ̀yin àgbààgbà nínú àwọn olóòsà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bọ nǹkan míì àrùn ní ẹfi hàn mí ẹfi hàn mí mẹ́ta kọlàkú nǹkan kékeré kan tí àwọn òòsà yẹn dá mẹ́ta làárọ̀ ọlọ́run bá ní ẹ mú lórí ilẹ̀ àgbàdo ta àgbàdo ta <laughs> ló dá ráìsì àní ọkà bàbà gbogbo òrìṣà tó wà láyọ̀ lè dá ọkà bàbá yẹ ọ̀kan ẹ̀ kí gbogbo wọn parapọ̀ ọlọ́run sọ sẹ́mọ̀ pé òdodo ní sọ yìí sìn ẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ pé òun gbàgbọ́ nínú tọ́gbà pé òdodo ni aláwọ̀ ni kó mú ìkankan wá lórí ilẹ̀ àrùn ní máa àrùn aláwọ̀ bá ní kankan wá nínú tí àwọn lórí ilẹ̀ amúlá ohun ṣirikun fi samawat ọlọ́run tẹ̀ bá dọ́wárí yẹn ṣe amúlá ohun ṣirikun fi samawat nígbà tí mo dá sọ́mọ̀ sọ́kan ní wọn tí wọ́n wà pẹ̀lú mi gbàdá jọ ṣe. suratul A'raf ayẹlẹ kẹrin ọlọ́run ti ń béèrè wọ́n tó ń wádìí ẹ̀sìn tó fẹ́ sẹ̀sìn àwọn ọ̀bẹ lẹ́sìn kẹjà o àbí jẹ́jẹ́ la wọ̀lú jẹ́jẹ́ lásìkò pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn wá ṣàlàyé yìí pé islam ni ẹ̀sìn òdodo a sì mú ìdí tó fi rí bẹ̀ wá alàdílẹ́tù àkìlíyà wọ́n nàkìlíyà àwọn báyà wá a sì tún bọ́ ọpọlọ sọ̀rọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa alìsílámù rọ́fọ̀dà tawhid al-adiyan káàmà wá sọ pé gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn òdodo ah ìsìlámù ní kò rí bẹ́ẹ̀ adébí ibrahim alayhi salatu wa salam ọlọ́run sọ fún wa nígbà tí ń sọ fún bàbá rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ wa idh qala ibrahim li abihi wa qawmihi adébí ibrahim sọ fún àwọn ìjọ rẹ̀ àti bàbá rẹ̀ náà innani bara'un mimma ta'budun èmi ti jáwọ́ kúrò níbi tẹ́ ń sìn illal ladhi fatarani illal ladhi fat èmi jáwọ́ kúrò níbi tẹ́ ń sìn èmi ò bá yín ṣẹ̀sìn yẹn mọ́ ẹ̀sìn ẹbọ illal ladhi fatarani ẹni tẹ́mi ọmọ sìn òun náà lẹ́ni tó dá mi illal ladhi khalaqani anábìbìrì ayé wọn sọ fún àwọn àgbààgbà ẹlẹ́bọ àti bàbá rẹ̀ náà tó ń jẹ́ ẹlẹ́bọ wípé ilẹ̀ lẹ́sẹ̀ fàtàrà ní lèmi ó sin o ẹni tó dá mi nìkan lèmi ọmọ sìn sọ́tò sọ́kúrò àyà twenty seven lọ́wà. àdébí sọ fáwọn kèfèrí pé kúlíyà ayọ́lì káfírun ẹ̀yin kèfèrí tẹ́ ń bọ igi tẹ́ ń bọrin láà àbùdúmọ̀ tà àbùdún àwọn ò ní bá yín ṣe ìtẹ́yìn ṣe torí àwọn àdìgbà pé eléyìí lẹ̀ òdodo nígbà bá sì rẹ́ òdodo kí láti wákàtí mọ́ ìwọ́n tó wá sí mọ̀ pé ẹ̀sìn òdodo ló ń ṣe àwọn gbọ́dọ̀ tó ń lọ̀ hún mọ́ yatabayyanu anna al-islam dinu al-haqi bishumuliyatihi li shu'un al-hayat al-insaniyya wọ́n ní àátùmọ̀ mọ̀ pé islam lẹ̀sìn òdodo nítorí pé gbogbo ètò ìṣẹ̀mí wa pátá ní islam dá sí wàhífù ní hukukil insan gbogbo àwọn nǹkan tó mi èèyàn fẹ́ nínú ayé tí ó jẹ́ kó dolóríire gbogbo ẹni ìsìláàmù lànà ẹ̀ kalẹ̀ ẹ̀sìn òdodo ni kamalu tawhid ńlá ṣàlàyé lákọ̀ọ́kọ́ ipò èèyàn gbàgbọ́ èèyàn fẹ́ sẹ̀sìn gbogbo ọ dá wa lójú pé àwa la wà lérí òdodo torí àwa ń sin ọba tó dá gbogbo nǹkan àwọn tí ó ṣe mùsùlùmí àwọn ń sin tọ́lọ́wọ́n bá aláàdáa eléyìí ni jáàmọ̀ pé ẹ̀sìn tí wà lè sin òdodo torí ẹni tí ọ̀dá ọ ò lè sin ẹni tí ọ̀dá ọ ò lè sọ pé kọ́bọ̀ tó ń rẹ̀ rẹ ṣe ẹni tí kò kí ń ṣe ẹni tó ní ọ̀rọ̀ lọ́dọ̀ ò lè sọ pé ọlọ́run bá láà ọba tó ní ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́wà òun náà ló mú lọ́lọ́ torí ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ onídìí ẹ̀ ìdí tó fi jẹ́ pé ọlọ́run nìkan Allah ló yẹ ká sìn òun náà ni pé lẹ́yìn ìgbà tó dá wa tán ó ń jẹ́ khaliqu wa ó tún wọ́n jẹ́ rọ́sìkù wa nínú ìtumọ̀ rọ́sìkù ẹ́ ọba tí ń fún wa ń rọ̀jò ó fún wa ní ìmọ̀lẹ̀ ó fún wa lálàáfíà ó fún wa lóúnjẹ ó fún wa ní gbogbo àwọn kan tá a fi ń gbádùn ayé sẹ́ẹ̀rí gbogbo nǹkan tí ọlọ́run ọba aláà ń fi kalẹ̀ fún wa tá a fi ń gbádùn ayé yẹn nígbà ọlọ́run dáa kò sí tó kún ọlọ́run lọ́wọ́ ń gbà yẹn wà pẹ̀lú ọlọ́run gbà yẹn tán jọ ṣe àwa náà fúnra ara wa nígbà tí ìyá súnmọ́ bàbá wa tí bàbá wa súnmọ́ ìyá wa ẹ rí i pé lẹ́yìn náà ó di ẹ̀jẹ̀ kíkí ó di bá nínú bá náà ni àwọn orí ẹsẹ̀ ẹtí imú gbogbo yẹn àwa di ẹ̀dá òun lọ èyí ẹnìkan wá kọ́ sórí gbogbo tí ń jáde nínú ilẹ̀ tó ń jẹ anna sọba mọ̀nàlìmá ẹ̀yìn sọ́gbà ọlọ́run bá ní àwọn ọlọ́run là ń rọ òjò tó mọ ṣàkọ́kùnà ṣàkọ́ àwọn aláníkílẹ̀ ọ̀lanu fi ha haba àwọn ní gbogbo àwọn nǹkan wóró tẹ̀ máa ń jẹ yẹn ráìsì ní àtàwọn jéró ọlọ́run ní kọ́ máa jáde fi wọ́n zaituna zaitun àwọn igi ẹ̀yìn àwọn igi ẹ̀yìn táàpù àti gbàtà fún ẹ̀ wọ́n náhàdà wọ́n hàdà ikọ́ gúlìbà àwọn igbó tó dí àwọn igbó tó dé pé orí wà mẹ́rin tó bá wọ́ mi ẹ gbé kí jáde òun la lẹ́tà ẹ ìgbọ́ ẹ ẹ tó bá àwọn àwọn nǹkan níbẹ̀ àwọn ẹranko bẹ̀ tí wọ́n tẹ́ mú tẹ́ máa jẹ wọ́n hàdà ikọ̀ gúlìbà wọ́n fákẹ́yàtà wọ́n àbá àwọn fúrúùtù àwọn èso wàá bà ní àwọn koríko tó jẹ́ pé àwọn ẹran ni wọ́n máa ń jẹ táwọn ẹran yẹn bá wá jẹ koríko yẹn tán àwọn wàá jẹ wọ́n. ọlọ́wọ́ bá ní ibi tí mo ṣe yẹn mà tá àdìlákùn wọlé àná àmì kún kẹ́rin lè máa gbádùn ní àtàwọn ẹran tẹ́ ń sìn. ẹ̀dá kò sọ àkàn ọlọ́wọ́ nù yẹn. nílá dé táwọn àwọn jòkó ti gi táwọn ti gi tọ́ba pé ẹ ń bó sàyín kó kó nínú ẹ̀sìn tí èso òdodo kọ́ bọ́sùn

sami allahu liman hamida ọlọ́run wà lókè yìí ń gbọ́hùn yìí ń gbọ́ gbogbo àwọn tí wọ́n yìn rabbana walakal hamd wọlá máa dúpẹ́ fún allahu akbar ọlọ́run ló tóbi jù subhana rabbiyal azim ọlọ́run ọba aláà ló tóbi jù mímọ́ fún ọlọ́run ọba wa subhana rabbiyal a'la tàbá fèrí kalẹ̀ mímọ́ fún ọlọ́run ọba tí tóbi fún ọlọ́run ọba wa ọba tó tóbi jáde kó tóbi tó allahu akbar wọ́n ló tóbi jù allahu akbar nínú yẹn àti eriwo yàrá àìwò a ní ẹni tó bá wò kí ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n lágbà kú ọba ní ẹ̀sìn kọ́ yẹn ọ̀ráwọn yẹn ní mọ́kà nígbà tó wá sí mọ́kà tó wá sí hajj owó owó tẹlifíṣàn ní tó owó fóònù rẹ ni orí àwọn èèyàn tí wọ́n lọ bí ilẹ̀ bí omi labbaik Allahumma labbaik لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك kò sí orogún fún wọn lọ́wọ́ kan náà ni wọ́n lọ́wọ́ ọba ajẹ́pẹ̀ wọ́n lọ́wọ́ sàká ti wá ń kọjá mọ́ a mọ̀ fún àwọn èèyàn ní sàká a mọ̀ fún àwọn èèyàn ní millions of silver a fi ta wọn lọ́rẹ́ ẹ̀sìn wọn nìyẹn ẹ̀sìn òdodo ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn Ramadan à ń gbàwẹ̀ fọlọ́run gbogbo ẹ̀sìn wa ó jẹ́ àmọ̀ pé òdodo ní islam nínú àwọn kan tó jẹ́ àmọ̀ pé òdodo ní islam ó náà ni pé ọ̀rọ̀ ayé wa gangan fúnra wa ó sì bá wa tó o alákọ̀ọ́kọ́ ni pé islam kọ́ wa wípé ká fún kálukú lẹ́tọ̀ọ́ wọn alákọ̀ọ́kọ́ ẹni tó fún lẹ́tọ̀ọ́ òun náà ni alwalidan bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tọ́wọ́ ti gbọ́ ọlọ́run gbọ́ tán tọ́wọ́ dẹ̀ ń sin ọlọ́run ètò ìfìmọ̀ pé ìsìláàmù lẹ̀sìn òdodo ni pé ẹni tó kọ́kọ́ ní ìwọ̀ lọ́rùn rẹ tó gbọ́dọ̀ kọ́kọ́ sí dáadáa sí ìyá rẹ lẹ́yìn náà bàbá rẹ bàbá rẹ àti ìyá rẹ làlákọ̀ọ́kọ́ wa qada rabbuka allā ta'budu illā iyyāhu wa bil wālidayni ihsānā ẹ̀rí mìjàmálì islam ọlọ́run ọba ní dandan ni kò ṣe kò ṣe mí ọlọ́run ọba nìkan ọdẹ ti parí yìí àbí dandan ni kò ṣe dáadáa fún ìyá rẹ àti bàbá rẹ islam ló gbé àpọ́nlé wá fún àwọn òbí

àwọn ẹbí wa ká máa ṣe dáadáa sí wọn bóyá ń ṣẹ̀sìn àbí kò ṣẹ̀sìn rẹ ẹbí ẹ àbúrò bàbá ẹ àbúrò ìyá ẹ ẹgbẹ́ ẹ àbúrò àwọn ọmọ rẹ ní bọ́dà ẹ sísá ẹ àtàwọn ọmọ wọn ọmọ ṣe dáadáa sí gbogbo àwọn ẹbí ẹbí tí wọ́n ṣe dáadáa ọmọ ṣe dáadáa sí ẹbí tó ṣe dáadáa ọmọ ṣe dáadáa sí ọlọ́ni ọba tẹ́ ẹ fi bẹ̀rù islam ó gbé human relations ìmọ̀ ṣe dáadáa sí àwa tá a jọ wà nínú ẹbí ó gbé kalẹ̀ lẹ́sìn ẹ̀sìn ni tọ́wọ́ mọ̀ gbalada wa yaqta'una ma amara Allah bihi an yusala wa yufsiduna fa ulaika eh, eh, la'anahumullah ulaika humul khasirun ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tí máa ń jákun ẹbí eh, àpẹẹrẹ ìbínú ọlọ́ni lẹ́yìn náà òfó máa ṣe ẹni máa ń jẹ́kùn ẹbí ìsìláàmù wọn láti wá tún ayé ṣe ni tó bá ti ṣe dáadáa sáwọn bàbá rẹ̀ àtìyá rẹ̀ tán àwọn tó kù làwọn ẹbí àlẹ́sìláàmù amọ̀dá bẹ̀lẹ̀ ìsá ilẹ̀ lìjìrán ìsìláàmù gbé wa táwọn mọ̀ pé ẹ̀sìn òdodo ni ibi ká máa ṣe dáadáa sí gbogbo àwọn tó jẹ́ alájọgbé wa alájọgbé rẹ̀ kọ̀dáná kọ́ jẹ́ ẹlẹ́sìn rẹ̀ o ìyá ẹlẹ́bọ bàbá ti lọ sọ́ọ̀sì ìyá ti lọ sọ́ọ̀sì ọmọ sí dáadáa sí o ò ní dédé pé kò sí Islam kọ́ ọmọ wa ṣe ìdásí o ò ní yàn jẹ o ò ní sàbòsí fún un. ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ní wàlìjáre lil qurba wàlìjáre lil junub ọlọ́wọ́ bá ní ẹ máa sinmi ẹ máa ṣẹbọ ẹ máa wá ṣe dáadáa sí àwọn tẹ́jọ wà ní àdúgbò àwọn tẹ́jọ wà ládùúgbò wọ́n lè wá jẹ́ ẹbí kẹ́ tó jọ wà ládùúgbò wọ́n sì lè jẹ́ ẹni tẹ́ ẹ kì í ṣẹbí ẹ kàn jọ wà ládùúgbò ni ẹ kọ́lé tira yín ẹ ra lẹ́sẹ̀ gbé ara yín ọmọ ṣe dáadáa sí ìdí Islam gbé kalẹ̀ nìyẹn ànábì àmọ́ ṣe dáadáa sí gbogbo àwọn kèfèrí tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam al-ihsanu lil kufar nínú àpẹẹrẹ táfi mọ̀ pé Islam lè ṣe òdodo ó ní ó fẹ́ kí gbogbo ayé ọ̀dà karamọ̀ sí dáadáa ṣọ́ra wa kódà ànábì bá débi pé ọlọ́run pa wá láṣẹ yìí pé àwọn ẹlẹ́bọ eh, ká máa ṣe dáadáa ẹbọ tí wọ́n ń ṣe nìkan ni ká má bá wọn ṣe olórí gbogbo àwọn ẹlẹ́bọ tí ń bẹ nílùú yìí ọba rẹ̀ ìmọ̀ọ́mọ̀ ọ̀lọ́ lẹ́kì abẹ́ ẹ̀ nílọ ẹ̀ nílọ ẹ̀ bá ti lọ ẹ̀sẹ̀ sùlámù òdodo nìyẹn ọ̀gá bàbá pásítọ̀ ọ̀gá àwọn ṣọ́ọ̀ṣì wọ́n ní ó ń ṣèyàwó wọ́n ń ṣèyàwó fọ́mọ àfọ̀ wọn kọjá pásítọ̀ wọn ní ṣe àfọ̀ mọ̀ pé ìyẹn sì yàwó lẹ́ni àbá àyàn ògbẹ́sìn yé àwọn bá sọ ìpẹ̀lẹ́ o ẹ kú rere ní o ọlọ́run ṣe ibẹ̀ láàyè rẹ o sàlámù alẹ́kùn lọ́wọ́ bá jẹ lọ wọ́n ní ẹ̀jẹun ní ó dògọ́ jẹun <laughs> bọ̀ àwọn tó bá jẹ́ àwọn tí wọ́n ń bẹ́ ajá sórí sórí eré àwọn lóòsà ẹ̀nà táwọn bá pa kì í jẹ àmọ́ ó kì wọ́n ó kì wọ́n pé wọ́n kú e, e, ìnáwó ìní tọ́ba ní àfa ẹ̀sìn gba ọ̀sán yìí wọ́n ní ẹ̀sìn gbọ́sàn àbọ̀gẹ́dẹ̀ wọ́n ní àfa àwọn kìíní nǹkan mímu tí àwọn àwọn ilé àná kó wá nì oye ìmọ̀mù àwọn gbà àti ọmọ lọlé ọmọ lọlé mú wọ́n wà ní ìmọ̀mù ló ti rí kíní omi tó mú yẹn ní bàbá ẹlẹ́bọ ló ṣe kíní ẹ̀hẹ̀ torí kò kìí ṣe ẹ̀dá tí wọ́n dú kìí ṣe ẹran tí wọ́n dú nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀sà wọn ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ní la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din ọlọ́ni gbogbo àwọn ẹlẹ́bọ tí wọ́n gbé nǹkan jàgbá wọn fẹ́ pa yín wa lam yukhrijukum min diyarikum wọn ò sì lé yín jáde ọlọ́run lóhun ò sọ pé kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn o àṣẹ tí mo pa ni pé kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn wà tó kí sí tún ilé ihim ẹ sì ṣe déédéé lọ́rọ̀ bá dà yín pọ̀ ẹ má yàn wọ́n jẹ inna Allaha yuhibbul muqsitin ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá ń ṣe déédéé pẹ̀lú àwọn ẹlẹ́bọ àmọ́ tó bá ní afẹ́ bọ̀gún àfá ẹ wá bá ṣàdúrà bẹ̀rẹ̀ ah! lọ́wọ́ ní lakum dinukum waliya din ẹ máa ẹ̀sìn ẹ̀yìn tó wà nù tíra wọn ni pé tó bá ti dẹ̀sìn lákún dínú kan ẹ̀yẹ́ máa ṣe titi yín wàlíyé dì èmi náà máa ṣe tèmi náà á lè dẹ̀sìn pọ̀ àmọ́ àlejò kan mítìnì àtúnṣe ládùúgbò this is Islam ẹ̀sìn àláfíà ni ẹ̀sìn òdodo ni nítorí pé ọlọ́run ọba aláàtọ́ dá wa tó ní káwàlé ayé tí kálukú wá gba ẹ̀sìn tó wù ọlọ́run ọba aláàfẹ́ ká máa gbé pọ̀ pẹ̀lú àlàáfíà ọ gbọ́dọ̀ fara ní kèfèrí kèfèrí náà ti gbọ́dọ̀ fara níwọ́n náà nínú dáàmà pé islam ẹ̀sìn òdodo ni yẹ́sàrà ánà islam dínú alhaq fi mani'ihi almaasi almuhlika yàrá dáàmà pé islam ẹ̀sìn òdodo òun náà ni pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn ìwà burúkú tí èjẹ́ kí àwùjọ lálàáfíà tó bá di gbà islam ò ní ṣe mọ́ alákọ̀ọ́kọ́ èèwọ̀ ni nínú ìsìláàmù kéèyàn máa pààyàn àbí kọ́ máa gbé yẹn pamọ́ kọ́ máa fi gbowó ọmọ bèèrè lásán ọlọ́mọ ni wala taqtulu anfusakum ọlọ́mọ ni ẹ gbọ́dọ̀ pààyàn o <laughs> inna Allaha kana bikum rahima ọba aláàánú lọ́lọ́wọ́ ọba ẹ máa ń pààyàn o tàbá ní sọ́dà ká máa pààyàn àbí ọ̀dà làákàyè tí kankan ọba ti sè kí ni ọ̀sán yóò ní kọ̀dà kí ni Islam náà sọ kọ̀dá láfi ní islam nínú ìfitra ẹ̀sìn tó ní í pẹ̀lú àkàyè tó pé ni àmọ́tẹ́bálẹ̀ tí islam sínú ayé ẹ̀ àbẹ́ni tí orí ẹ̀ ti dàrú yóò ní à ah, ọ̀dà kápá ìyàmọ́ táwa rówó bẹ́ẹ̀ nípa ah, ìkan ti ṣe ń tọ̀hún nìyẹn gbogbo tí ọ̀dà pátá ní islam gbégilé nítorí ẹ̀sìn òdodo tó jẹ́ ọlọ́wọ́ bá ní azina kọ́ ọmọ abáyàwó ìyàwó lásìpọ̀ ọmọ ọlọ́mọ kọ́ padà wá lọ́dọ̀ kó àrùn ẹlòmíì ti kó àrùn sì tó jẹ́ pé àrùn tó kó yẹn àtọ̀ rẹ̀ ò lè dán mọ́mọ́ ẹlòmíì ti bímọ sílé ńlé ọ̀tọ̀ lẹ́ni tí ọlọ́mọ ọ̀tọ̀ lẹ́ni tí ń tọ́jú ọmọ nínú ọba padà mà kí ní ọ̀ṣẹ̀lẹ̀ ogun gbogbo tí ń dá ogun lẹ̀ láàmú kó Islam ẹ̀ṣẹ̀ lódò ni ọlọ́wọ́ látàkàrà bùsùn sí ọlọ́wọ́ bá ní ẹ má ṣe sìnà ẹlẹ́mú fún yàn lóyún kò gbà á ṣé ó ṣe ní ìdíkọ́ gbà tẹ́lẹ̀ ṣé ó lónìí ìgbà tó ṣo igi ọmọ tó lè lóyún yẹn ìyá yẹn lọ́lọ́mọ kì í ṣẹni tó fún lóyún yẹn àlùwálà lórí flash ọlọ́mọdé ọkàn wa ọmọdé ọkàn yìí náà ọmọ wọn ṣe níwájú ta wọn bèrè pé lọ́lọ́mọ wọn ní kàfáyà ni. Ah, nígbà wo ló ṣèyàwó ah, wọ́n ní kò ṣèyàwó bá ṣe rí náà ni ẹ o táwa ni bàbá ẹ̀ wọ́n lọ ah, àmọ́ bàbá ẹ̀ o wọ́n dọ̀dọ̀ lágbájá ó ní òun kóhun ní wọ́n dọ̀dọ̀ tàmọ̀dò ó lóun kóhun ní àdáwò bẹ́ẹ̀ mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o ìbànújẹ́ gbére ni aburú lọ́wọ́ nu sí náà ẹlòmíín bẹ lẹ́wọ̀n sí ìsìnà ló gbé débẹ̀ ẹlòmíín bẹ nínú sàárè ìsìnà ló débẹ̀ eh, ẹlòmíín ń nínú àrùn àrùn àrùn tí wọ́n wọ́gùn rẹ̀ sí ṣìnà ló gbélé rẹ̀ ọlọ́run wá ní wàlá àtàkàrà zina wọ́n ti lé obìnrin mi kó lé ó ti dọ̀mọ́ ilẹ̀ nítorí kíni lórí àgbèrè ọlọ́run ẹ má ṣe ṣìnà iná òkàna fa iṣẹ́ táwọn sá àṣẹbíla ọ̀nà burúkú ni ẹ má rìn òdodo ni àbí ẹnìkan lè sọ pé ó dáa kan báyàwó òun ṣe ṣìnà àbọ̀mọ́ kò sóńtọ̀ wọn láyé náfi ní islam ẹ̀sìn tó bọ́kọ lọ́mú ni ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa rìbá owó èlé tálíkà fẹ́ yáwó ọfẹ́ ya ẹgbẹ̀rún sẹ́fà ẹgbẹ̀rún mẹ́wàá sẹ́fà bí wọ́n wá ní tí ọba ti sá padà yóò fi ẹgbẹ̀rún kan lé iṣẹ́ kí ló bá ṣe tó fi lẹ́tọ̀ọ́ sẹ́gbẹ̀rún kan yẹn ọ̀fẹ́ kọ́ lè dààmú kọ́ lọ lè wàhálà kí wọ́n máa wá jẹ oògùn rẹ̀ ọlọ́wọ́n bá ní wà á lọ́láhùn lè bí àwọn haram rìbá ọlọ́wọ́n bá ní mo ṣe kẹta ẹ ṣe bísínẹ́sì ẹ̀yin méjèèjì ẹjọ́ ṣe bísínẹ́sì ni ó lè kówó lé lọ́wọ́ kẹjọ ṣòwò ẹjọ pín èrè tó bá wà ń ọlọ́run mo sì yẹn lẹ́tọ̀ọ́ àmọ́ kọ yá yẹn ló kọ wá gbẹ ilé mo ṣe léwọ̀ àwọn ìjọba ayélujára tí wọ́n ní èlé da èlé da èlé da kí ni èlé padà kó wọn kí ni kí ni àdánwò ni wọ́n padà lé lára èlé wàhálà owó ẹ̀yin tẹ̀ ń yáwó èlé òun dàbò owó alájẹmọ́sùn ṣé ẹ mọ bí ẹ bára yín dé ẹlòmíì ti ta ẹlòmíì ti ta mọ́tò ẹlòmíì ti da láàárẹ̀ ẹlòmíì ti kú lérí owó èlé owó èlé látara bẹ́ẹ̀ Islam ẹ̀sìn òdodo ni o tí gbogbo àwọn kan yìí bá kò láwùjọ wa á sẹ̀mí tọ́gbádùn Islam ó gbégi lé ọtí àti àmupara àtẹ̀yí tí ọtí tẹ́tẹ́ ẹ ọtí àti tẹ́tẹ́ ẹ tó dálẹ̀ náà àwùjọ àwọn ọmọ èèyàn lẹ́nu ọlọ́run ní mọ̀lẹ́kọ́ wọlé mẹ́sìrú wọlé ansọ́bù wọlé azìlámù ríjìsún èmi ní amọ̀lẹ́ ṣèyítọ́ ní fàtítẹ́ níbù ọlọ́run ní ẹ jìnnà sọ́tí ẹ jìnnà sí tẹ́tẹ́ kẹ́lì bá jèrè torí pé ṣẹkẹ́ṣẹkẹ́ ṣetán ni ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí mo tí ó ti gba àlejò èṣù ẹni wọ́n ti ń ta tẹ́tẹ́ èṣù ti lọ́wọ́ ní ọ̀rọ̀ rẹ̀ yọ padà tí lọ bí ìparun ni kọ́lọ́mọba aláàkọ́mọ̀jì àparun o ẹni wọn bá tí a yìí kọ́lọ́mọsà ti kọ́ sáfà ní fẹ́ni kọ̀ọ̀kan wa níparí òun náà ni pé Islam ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn òdodo ni gbogbo tó wà nínú kọ̀ránì pátá lòdodo gbogbo tó wà nínú àdéṣà nẹ́bì pátá iná ní òdodo làákàyè wa lè gbé mi ó má gbé mi tàbá tó tẹ̀síwájú nínú mà á rí i pé gbogbo ẹ̀ pátápátá òdodo ni ọlọ́run ọba ọba òdodo ni islam ẹ̀sìn òdodo ni ànábì tó fẹ́ ṣèrànwọ́ olódodo ni ee islam gan fún rẹ̀ fún rẹ̀ ẹ̀sìn kí ni jama ẹ̀sìn òdodo ni káwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan mi lẹ́yìn ẹ̀sìn islam gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀sìn mi islam gbogbo àwọn táwọn ṣe islam ọlọ́mọ́sá mú wa dójú báyìí lọ òdodo náà ṣe islam ọlọ́mọ́sá fi hàn wá láyé táwa wà lé níyì ọmọ wa sọ́ra rẹ̀ sẹ́rí kí ni fóònù tá gbé lọ́wọ́ yìí àwọn oníṣẹ̀ṣe wọ́n ti napá nasẹ̀ síbẹ̀ wọ́n ti wá máa ń sọ̀sọ́kúsọ wọ́n máa wá máa mú àyà Kùrán wá ni tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ni tí wọ́n máa wí wọ́n máa mú àdìsí ànábì wá ikú ẹ̀sìn islam ọ̀dà ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ni tí ànábì sọ ọ̀tọ̀ ni tí wọ́n máa wí gbogbo ohun téèyàn bá ń sọ nípa ìsìláàmù láì dá ìsọkúsọ ló ń tọ̀hún sọ gbogbo ohun téèyàn bá ń sọ nípa koran láì dá ìsọkúsọ ní sọ yóò dá olójúfẹ́ kan ẹ balẹ̀ bẹ́ẹ̀ yí pé ìsọkúsọ ní sọ ìsìláàmù lè jẹ́ ìwé ẹ̀tàn koran ò lè jẹ́ ìwé ẹ̀tàn ìsìláàmù lè jẹ́ ẹ̀sìn rọ káwọn èèyàn máa wá gbẹ ẹ̀sìn náà ká máa gbà bí wọ́n ṣe ń gbà yẹn tí wọ́n mọye mílíọ̀nù àwọn èèyàn tó ń gbà ìsìláàmù nílùú èbó lójúmọ́ nílẹ̀ Yorùbá mi kọ́ láfíríkà mi kọ́ ọmọ àwọn olóòṣà tó ń ti dòṣà nù tó ń ti bọ̀ṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti kúrò nínú Christianity tí wọ́n ti ṣe mọ́ àyọmọ́yà àwọn ẹ̀dá ọlọ́run ọba tó ń wọnú Islam níjọ níjọ torí wọ́n padà discover pé ẹ̀sìn òdodo ni wáyé táwọn òyìnbó tó fi tako Islam wọ́n ń tako Islam torí pé wọ́n ti kà nípa Islam wọ́n ti wá rí i pé tí Islam yìí bá lọ bí ṣe ń lọ yìí gbogbo aburú táwọn ń ṣe nú ayé àwọn ò rí ṣe mọ́ ibi àwọn tí ń rówó jù òun náà níbi owó èlé táwọn yẹn bá ti gba Islam òun ní gbowó èlé mọ́ àwọn òpin Islam yẹ ẹ̀jẹ̀ ká bàjẹ́ ẹ̀jẹ̀ ká já lókun níbi àwọn tí ń rówó jù láyé ìdí ọtí ni wọ́n mọ̀ pé táwọn tí àwọn yẹn ti pẹ́ wọ́n ti gbà sílámù káàkiri ayé àwọn èèyàn ní rọtí mọ́ bí ìwádìí ètò rọtí mọ́ gbogbo kọ́ńpìnì àwọn ti ṣe ó ti back up ó ti lọ nìyẹn wọ́n mọ̀ pé inú táwọn fi ń rówó láyé òun ìdí tẹ́tẹ́ wọ́n mọ̀ pé táwọn ìbá ti gbọ́ yíṣẹ́ wá ti ta tẹ́tẹ́ mọ́ tàwọn ti bá wọn gbogbo àwọn ọ́fíìsì tí wọ́n ti ta tẹ́tẹ́ wọn nígbà mọ́ owó ò ní wọlé mọ́ wọ́n mọ̀ pé ìdí ká ṣe obìnrin lẹ̀ ní òhò sìnà ibẹ̀ làwọn ti ń rí owó àwọn fíìmù burúkú tí wọ́n ti sinú ayé wọ́n mọ̀ pé láwọn Yorùbá ti ṣe é mọ́ ayé àwọn ò rogún mọ́ torí oúnjẹ tó fẹ́ jẹ ni wọ́n fi ń takò Islam lẹ́yìn náà wọ́n ń takò Islam torí káwọn ọmọ wọn kán bàbà gbà Islam torí ọmọ bẹ́ẹ̀ ìdójútì fún àwọn ìdí wọn ń ṣe ni pé wọ́n wà lọ lè máa gbé àwọn kan dìde ibi kan lè kọ́ èdè Lárúbáwá alimusitashirikun ni wọ́n ń pè wọ́n orientalist kan lè kọ́ èdè Lárúbáwá yọ yóò máa wá máa tútùkùtù nínú alukoran yóò máa tútùkùtù nínú àdínsì torí kí ni kó lè bá fi hàn àwọn àwọn yòókù wọn yí pé islam ọ̀dà ẹ̀sìn apààyàn ni islam tó ń tọ́ bá rí ìgò lójú ọ̀nà tọ́ bá rí èso lójú ọ̀nà kó o mú kú o kọ́mọ̀ bá àpá ẹni tí ń bọ̀ lára ṣẹ́sìn yẹn ní àwọn akẹ́kọ̀ọ́ máa pààyàn nígbà míì gan wọ́n tún lọ lè rẹ́ǹtì àwọn tí wọ́n sọ lárúbáwá wípé tó bá ti mẹ́nìkan kan ní bísímìlláhì yóò ní bísímìlà yóò bá dùn mo ní gbogbo ẹgbẹ́ ìṣe yìí dírámà lásán ni yuriduna àyò ti fi hùn núra láì bá fúra yìí ẹ sáfẹ́ pa ìmọ́lẹ̀ yìí ẹ fẹ́ pa ìmọ́lẹ̀ yìí wallahu mutimmu nuri ọlọ́run lòun lòun ta ọwọ́ dẹ̀ mọ́ tàn káàkiri ayé ni walau kari alikafiru gbogbo àwọn kèfèrí pátá tí wọn bá ṣe fẹ́ tó ń bá àwọn ọ̀nà jẹ́ bí islam ṣe ń tàn káyé ọlọ́run bá ní yóò máa tàn lọ ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo tá a bá ń gbọ́ oyè tó nípa pé ìsìláàmù lè ṣe òdodo mọ́ tẹ́tí sí o tó o bá tẹ́tí sí irọ́ tó ń gbọ́ irọ́ tí wọ́n rìn fi tìrọ́ létí ẹ tó bá padà yá hey yóò padà dòdodo àbí kó sì dá iyè méjì lẹ̀ sínú ọkàn rẹ̀ lẹ́yìn náà wo tó bá ti gbọ́ tó bá ti pè kíní ìrú ọlójú fásihalu ala zikiri nǹkan tó láta lamu ọlọ́ni ẹ béèrè nípa ìsìláàmù lọ́wọ́ àwọn tó mọ̀ tẹ̀yìn ọ̀bá mọ̀ ẹ má bá wọn fà lé o atẹ́gùn burúkú ti ń fẹ́ káàkiri ayé ìsèké ṣe atẹ́gùn kékeré o àtọ́mọ àfáàfin di kiri ó tọ́mọ tí ò dídí ẹ mùsùlùmí tó lóun náà di oníṣẹ̀ṣe okú ò ní di Ògún ọwá ń sin ọba tó dá Ògún ó tó wá padà sí di Ògún padà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀jẹ̀ akúnfàdùá o ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn ọmọ wa ọlọ́mọdé àtẹ̀sìn mi lẹ́yìn Islam nínú àwọn àdúrà tá a máa ṣe ẹ̀yẹ rọ̀bánà láàdúnsìkì kùlúbànà bá a dà ìṣe àdéhìtànà wàhábùlànà min ladunka rahmata innaka antal ọ̀run tá lọ kò sí nǹkan tá a mú lọ́run o lẹ́yìn islam wàlá tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ kú sílẹ̀ sí islam o tábà dìde níjọ́ kìámà báyìí ẹjọ́ bá ní islam yóò wà lìjánná o ẹjọ́ bá ní islam yóò wọ̀ náà gbére ni innal ladhina kafaru min ahli kitab ọlọ́run láwọn kèfèrí nínú àwọn tá a fún tíra síwájú wal ní iná káyọ̀nà tó láwọn jẹ̀nà tó lè fèrè dọ́wọ́sì nùzùlà àwọn tó bá mùsùlùmù dọ́rùn tó ń gbàgbọ́ ọlọ́run láti jẹ́nà àwọn wọ̀ ọlọ́mọta sèmi àti ọlọ́mọta sèwá sínú àwọn ọmọ àlìjánà ọlọ́mọta sèwá ní ọmọ náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ya أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان